títù orí kẹta máa rán wọn létí kí wọ́n máa tẹríba fún ìjọba àti àwọn aláṣẹ kí wọ́n máa gbọ́ràn sí wọn lẹ́nu kí wọ́n sì múra láti máa ṣe iṣẹ́ rere gbogbo kí wọ́n má sọ ìsọkúsọ sí ẹnikẹ́ni kí wọ́n kórìíra ìjà kí wọ́n ní ìfaradà kí wọ́n máa fi ìrẹ̀lẹ̀ bá gbogbo ènìyàn lò nítorí nígbà kan rí àwa náà ń ṣe wérewère. Were à ń ṣe àìgbọràn ayé ń tàn wá jẹ a jẹ ẹrú ìfẹ́kúfẹ̀ẹ́ a sì ń jẹ ayé ìjẹkújẹ ní oríṣiríṣi ọ̀nà à ń hùwà ìkà àti ìlara a jẹ ohun ìra fún àwọn ènìyàn àwa náà sì kórìíra ọmọnìkejì wa ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fi inú rere àti ìfẹ́ rẹ̀ sí àwa ènìyàn ó gbà wá là kì í ṣe nítorí iṣẹ́ rere kan tí a ṣe ṣùgbọ́n nítorí àánú rẹ̀ ni ó fi gbà wá là nípa ìwẹ̀mọ́ pẹ̀lú omi tí ó fi tún wa bí àti ẹ̀mí mímọ́ tí ó fi sọ wá di ẹni titun ó da ẹ̀mí yìí lé wa lórí lọ́pọ̀lọpọ̀ láti ọwọ́ Jésù Kristi olùgbàlà wa ó dá wa láre nípa oore ọ̀fẹ́ kan náà tí a fi ní ìrètí láti di ajogún ìyè àìnípẹ̀kun ọ̀rọ̀ tí ó dájú ni ọ̀rọ̀ yìí mo fẹ́ kí o tẹnu mọ́ àwọn nǹkan wọ̀nyí kí àwọn tí ó ti gba Ọlọ́run gbọ́ lè fi ọkàn sí i láti máa ṣe iṣẹ́ tí ó dára irú iṣẹ́ bẹ́ẹ̀ dára wọ́n sì ń ṣe ènìyàn ní àǹfààní ṣùgbọ́n yẹra fún ìyàn jíjà lórí ọ̀rọ̀ wèrè àti ìtàn ìrandíran àti ìjà àti àríyànjiyàn lórí ọ̀rọ̀ òfin nítorí wọn kò ṣe ènìyàn ní àǹfààní wọn kò sì wúlò rárá bí o bá ti kìlọ̀ fún adíjà sílẹ̀ lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀kejì tí kò gbọ́ yẹra fún un mọ̀ pé ọkàn irú ẹni bẹ́ẹ̀ ti wọ́ ó ń dá ẹ̀ṣẹ̀ ó sì ń dá ara rẹ̀ lẹ́bi nígbà tí mo bá rán atémásì tàbí tukikọ́sì sí ọ sa ipá rẹ láti wá sọ́dọ̀ mi ní ìlú nikopoli nítorí níbẹ̀ ni mo pinnu láti wà ní àkókò òtútù sa gbogbo ipá rẹ láti ran sẹ́násì lọ́yà àti àpólò lọ́wọ́ kí wọ́n lè bẹ̀rẹ̀ ìrìn àjò wọn kí o sì rí pé gbogbo ohun tí wọ́n nílò tẹ̀ wọ́n lọ́wọ́ àwọn ènìyàn wá ní láti kọ́ láti ṣe iṣẹ́ rere kí wọ́n lè gbọ́ bùkátà wọn wọn kò gbọ́dọ̀ jókòó tẹtẹrẹ láì ṣe nǹkan kan gbogbo àwọn ẹni tí ó wà lọ́dọ̀ mi ní kí n kí ọ bá wa kí gbogbo àwọn ọ̀rẹ́ wa nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo yín.